وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فالله با أترى لكم كالله أترى جنجة الله با فأنا محمد صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àtọrọ ìkẹ́ ọlọ́wọ́n bá àti àjẹjẹ tọ́lọ́wọ́n bá fáwọn náà àti gbogbo olùrin ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam ila an taquma as-sa'a títí tí ní orí ẹni kọ̀ọ̀kan wa la ilaha illallah a ìtẹ̀síwájú lórí àlàyé suratul kahf ilé tí a ń bá lọ ilé tí yẹ́ sí pé a ti bá àlàyé sura náà a ti bá dé orí àyà àádọ́ta ilé tí yẹ́ sí pé lábẹ́ àyà yìí òun náà ni a ti ń ṣe àlàyé ọ̀rọ̀ kan tó ta kókó èyí tó ẹ́sì pé ìfàǹfà pọ̀ lórí ẹ̀ láwùjọ tá a wà yìí òun náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ kiri torí pé àyà yìí a ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkúnlẹ̀ kiri ṣẹlẹ̀ náà ló fà ló fi jẹ́ sí pé gbogbo àwọn ìrújú tó rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí àti àwọn àsìgbọ́ tó rọ̀ mọ́ láwùjọ wa à ń yànnà náà ليهلك من, من هلك عن بينه ويحيى من حي عن بينه kẹ́ni tí ó bá sọnù tí ó bá parun kó lè bá sọnù kó lè parun lẹ́yìn tí àlàyé tí ó fojú hàn lẹ́yìn tó bá ti déwá bá bákan tí ó bá mẹ́nà tí ó là kó lè bá là lẹ́yìn tí àlàyé tí ó fojú hàn lẹ́yìn bá tó ti déwá bá náà ẹgẹ́ bí ìpenisákíyèsí lórí ọ̀rọ̀ tí a ń bá lọ yìí ká má sí wá gbọ́ náà ni pé a gbèrò pẹ̀lú ọ̀rọ̀ tá ń sọ yìí láti mú ìdájọ́ ìkúnlẹ̀ fúyẹ́ a sì gbèrò wípé àbí nǹkan yìí nǹkan tó tọ́ láti máa ṣe bákan a sì fẹ́ a sì gbèrò pé a fẹ́ dá ìrújú lẹ̀ lórí ẹ̀mí àwọn èèyàn lórí ọ̀rọ̀ masala yìí tí kìí bá ṣe pé a gbèrò láti tayìn mọ́lẹ̀ sí àwọn nǹkan tó ń lọ láwùjọ tí àwọn èèyàn ń wí nípa masala yìí èyí tó fẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá sì fẹ́ yanjú nǹkan tó bá fẹ́ tàmọ́lẹ̀ sí nǹkan irú ẹni bẹ́ẹ̀ bùkátà pé gbogbo táwọn àtọ̀hún náà bá gbára lé tó ń lò èèyàn gbọ́dọ̀ kó wá kó sàlàyé ẹ̀ nítorí pé àyèmá ṣe bẹ́ẹ̀ in tí ó máa já sí ni pé à èyàn fún nǹkan ẹ ní ẹ̀tọ́tọ́ ẹ kíyàn fún nítorí wípé ìjọ́ tí èyàn bá wá láǹfààní àti gbọ́ ti wọn náà àtàwọn ẹ̀rí tán mú wá kọ́mbà wá lọ kó tàjẹ báyàn so káwọn ẹ̀ máa sí ilé ìgbọ́ wípé pé àwọn tó sọ báyìí náà àwọn náà lẹ́rìí náà so a ti sàlàyé pé gbogbo àwọn nǹkan tán mọ́ wáyìí àwọn nǹkan yí iṣẹ́ rí tí kìí bá ṣe ìrújú lédè tó yẹ sí pé kò ní ìfi ẹsẹ̀ múlẹ̀ kankan ṣe bá a nítorí ọlọ́pàá tá fi ń kó wọn wá pé àwọn tán sọ báyìí ìgbáralé nínú al-Qur'an ìgbáralé wọn lélẹ́ nínú sunna ìgbáralé wọn lélẹ́ nínú ọ̀rọ̀ àwọn àfáà ìntàfin mọ́ wá nìyẹn kìí sí pé láti lè dá iye méjì ilẹ̀ sínú ọkàn wa kọ́ máa sí pé ọ̀tọ̀ ní kátà wí ọ̀tọ̀ ní kátà wọn gbọ́yé kìí sí pé ń sọ ilé láti lè mú fúyẹ́ ìdájọ́ nǹkan yìí nínú orí ẹ̀mí wa kọ́ tí bá ṣe wípé ká fún ní ìdájọ́ tó tọ́ fún tó yá pa sí ìdájọ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá gbélé e lórí tó yá ní sí ààrùn ẹni bẹ́ẹ̀ àó ti sọ nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ọ̀sọ́ nìyẹn tí yẹn bá dẹ̀ sọ nǹkan tọ́lọ́wọ́n bá ọ̀sọ́ tó wá fìtì sọ́dọ̀ ọlọ́wọ́n bá pé ìdájọ́ ọlọ́wọ́n bá lórí nǹkan báyìí lélẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ ti dára ńlá ńlá nìyẹn ó ti dára ńlá nìyẹn so àwọn nǹkan yìí lágbà lérò táàfin yẹn náà àwọn nǹkan wọ̀nyẹn so yíra ní sí ibi tí a dé òun náà ni àwọn ẹ̀rí tí àwọn èèyàn máa ń gbára lé nínú súnnà nẹ́bì lórí ọ̀rọ̀ ìjẹ́ ẹbọ ìkúnlẹ̀ kíni torí pé ọ̀rọ̀ tí a yanjú lọ́wọ́ náà ni àwọn tán gbà yí pé ìkúnlẹ̀ kíni pé ẹbọ ni pé ẹbọ ni àwọn àyà tán máa ń lò nínú Al-Qur'an láti fi gbé nǹkan ilẹ́sẹ̀ àti sàlàyé ẹ̀ lọ́sẹ̀ tó lọ eléyìí tó kù ni àwọn ahadith eléyìí tó yẹ sí pé wọ́n máa ń lò láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé ìkúnlẹ̀ kí ni o ẹbọ ni pẹ̀lú àwọn ahadith wọ̀nyí so náà láfẹ́ sàlàyé láti fẹ́ yàn nàná so ibà ní sìn so kálíbà mọ̀ pé ǹjẹ́ hadith yìí ǹjẹ́ ó ń dájọ́ lórí iṣẹ́ yìí pé ẹbọ ní tòótọ́ àbí kìí ṣe bẹ́ẹ̀ bóyá àwọn ẹni wọ́n sì àsìgbọ́yé hadith náà inshallah ta'ala ilé na nìkan tí a máa gbé yẹ̀wò lónìí náà nínú àwọn ẹ̀rí tó wá nínú súnnà nábi sallallahu alaihi wasallam ilé tó yẹ sí pé àwọn èèyàn máa ń lò lórí ọ̀rọ̀ wípé ìkúnlẹ̀ kí ní fi jẹ́ ẹbọ ah, nínú ẹ̀ òun náà ni hadithu kan tí ó ń sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin annajashi tó malikul habasha najashi ọba habasha ọba ethiopia lásìkò annabi sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọba yìí àti àwọn tí wọ́n ṣe hijira lọ sọ́dọ̀ ẹ̀ eré tó ń jẹ́ hijira alákọ̀ọ́kọ́ eré tó yẹ́ pé àwọn sọ̀hábà ṣe ṣe bá ní sí eré tó yẹ́ pé gbà tí àwọn kèfèrí ní wọ́n lára ní Mákà tí wọ́n jẹ́ kí tí wọ́n jẹ́ kí wọ́n rí ààyè sin Ọlọ́run Ọba ẹgẹ́ bó sì yẹ kán sìn ìgbà yẹn Ànábì sallallahu láti láti gbé ẹ̀sìn wọn sá lọ síbẹ̀ náà hadithu yìí àwọn èèyàn mẹ́ ń lò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Ja'faru àtàwọn èèyàn rẹ̀ pẹ̀lú ọba Najashi àtàwọn kèfèrí tí wọ́n wá láti ìlú Mẹ́kà láti ipá àwọn fẹ́ wá gba àwọn èèyàn ikú lọ́dọ̀ Najashi òun náà ni pé wọ́n gba hadithu yìí wá látọ̀dọ̀ Abu Musa al-Ash'ari radiyallahu anhu tabawo àdífi wà lọ́dọ̀ Abu Naim nínú ad-Dalail Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ jẹ́ pé ya pé hadithi ó lálàáfíà dáadáa hadithu tí sọ in tó ṣẹlẹ̀ láàrin Najashi àtàwọn sọ̀hára yìí àwọn ọ̀nà tó gbà wá àwọn ọ̀nà tó pọ̀ ni ó láwọn túrùkù tó pọ̀ gan ó láwọn ọ̀nà tó gbà wá tó pọ̀ tí yẹn bá rí àwọn ọ̀nà kan tí ò lálàáfíà ní o túmọ̀ sí páwọn ọ̀nà yóò kò sí kíni o túmọ̀ sí páwọn ọ̀nà yóò kò lálàáfíà wàkọ́sọ̀tàn kí sọ ìtàn ni torí pé ó ní í ṣe pẹ̀lú hijiro alákọ̀ọ́kọ́ ilé tó so gbajúmọ̀ débi wípé kò ṣe sọ wípé nǹkan tí ò lálàáfíà ni so ibà so ìtàn tó ń kó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà dáadáa ni tó yẹ pé àwọn àfáà gbà pé ìtàn yìí o ìṣẹ̀lẹ̀ yìí nǹkan kó lálàáfíà ni torí mo gbọ́ ikú wọn láwọn kan sọ pé hadith wípé kò lálàáfíà kó wà bọ̀ẹ́f so ibà ní ìsìnbáyá torí àwọn tọ̀rí kò kan táwọn rí so ń torí láwọn sọ pé hadith wà bọ̀ẹ́f eléba ni àìmakani nípa àfánù ilmi hadith kéèyàn rí àwọn tọ̀rí kò kan àwọn ọ̀nà kan tí hadith gbà wá tó wà bọ̀ẹ́f kò túmọ̀ sí gbogbo ọ̀nà tí hadith yẹn gbà wá o kò túmọ̀ sí gbogbo ọ̀nà wà torí pé oníkálukú àwọn àfáà tó ń gba hadith wa náà ní ìjáàlú tiwọn wọ́n ní àwọn èèyàn wọn tán mọ́ ń gba hadith wá lọ́dọ̀ wọn so ká wá rí èèyàn káwẹ́ jẹ́ pé nínú àwọn rìjáàlù ẹ̀ nínú àwọn èèyàn tó ń gba hadith wá lọ́dọ̀ wọn tí tó fi lọ́dọ̀ ànábì kárí pé àwọn kan nù wọn wọ́n jẹ́ ẹni tó lẹ kò túmọ̀ sí pé àfáà míì tóun náà ní rìjáàlù tiẹ̀ tóun náà ní àwọn èèyàn tiẹ̀ tí ń gba hadith lọ́dọ̀ tí ń gba hadith lọ́dọ̀ wọn tí tó fi lọ́dọ̀ àwọn sàhábà tó fi lọ́dọ̀ ànábì kò túmọ̀ sí pé títí ẹ lẹ so ibà nísìn abu musa al-ash'ari ni amarana rasulullah sallallahu alaihi wasallam an nantaliqa ma'a jafar bin abi talib ila ardi najashi ó ní anabi sallallahu alaihi wasallam pa wá láṣẹ wípé ká ṣe ìrìn àjò pẹ̀lú Ja'far bun Abi Talib ọmọ Abu Talib Ja'far tí ń ṣe ẹ̀gbọ́n Ali radiyallahu anhu ànábì ní ká máa ṣe ìrìnàjò pẹ̀lú ẹ̀ lọ sí ọ̀dọ̀ lọ àwọn kèfèrí Quraish fàbáàfú amúrọ̀ ibn al-aas wọ́n gbé wọ́n gbé amúrọ̀ ibn al-aas jáde wọ́n gbé dìde àwọn Quraysh wọ́n gbé amúrọ̀ ibn al-aas wọ́n gbé dìde bákan náà wọ́n gbé ìmọ̀ ibn al-walid wọ́n gbé òun dìde wà jami'u lin-najashi hadiyatan wọ́n wá kó ẹ̀bùn wípé kí àwọn wọ̀nyí kí wọ́n fún najashi tán bá dọ̀dọ̀ najashi فقدم على النجاشي فأتياه بالهدية فقبلها وسجد له gbàtà àwọn yìí àwọn méjèèjì yìí tí wọ́n dé ọ̀dọ̀ nàjáṣí wọ́n fún nàjáṣí ní ẹ̀bùn tí àwọn olórí Kùrẹ́ṣì fi rán wọn sí nàjáṣí nàjáṣí gba ẹ̀bùn yìí wàsájà dáàláhù àwọn méjèèjì ti ṣe kí ni o wọ́n tẹ̀ fún nàjáṣí láti kí nàjáṣí láti sàpánlé fún tó pé ọba ìlú kan ni olórí àwọn ìjọ kan sì ni olórí àwọn nasọ́rọ̀ ni thumma qala amru ibn al-aas wọ́n lẹ́yìn náà amru ibn al-aas ó ó ní inna min ardina رغبوا عن ديننا وهم في أرضك قال لهم النجاشي في أرضي قال نعم ìgbàtán fún Najashi lẹ́bùn tán Amr ibn wá ní àwọn èèyàn kan láti ìlú wa wọ́n gúnrí kò níbi ẹ̀sìn wa tá àjọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn yíwá àwa fara ní wọ́n àmọ́ wọ́n ti sákò ń lu báyìí si wọ́n ti wá sí ìlú rẹ̀ mi àwọn Najashi wa náà ní síwá wọ́n náà ní sáwọn sọ̀hábà tí wọ́n sáwá lúwẹ̀ fàkọ́lẹ̀ lára Ja'far Ja'far wa sọ fún wọ́n pé la yatakallamu la yatakallamu minkum ahadun ana khatibukum al-yawm ó ní ẹnìkankan ní ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ lónìí o èmi ní agbẹnusọ yín lónìí èmi máa máa sọ̀rọ̀ èmi máa máa sọ̀rọ̀ ní èmi máa máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dúró fún yín fantahayna ila Najashi wa huwa jalisun fi majlisi wọ́n ní àwọn wá dọ́dọ̀ Najashi àwọn bá lórí ìjòkó lórí àga rẹ̀ wà Amru ibn al-As an yaminihi wọ́n ní Amru ibn al-As ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà Imara an wọ́n ní Imara sí wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ wal wọ́n láwọn alkisisun àwọn náà jòkó pẹ̀lú àwọn táwọn wí àwọn méjèèjì yìí tí àwọn kèfèrí gbé dìde yìí wọ́n sọ fún yí pé innahum la yasjidun lak falamma intahayna badarna min indihi min alkisisina war ruhban wọ́n ní àwọn méjèèjì ti sáájú sọ fún nàjásí tẹ́lẹ̀ pé àwọn táwọn wí yìí o tábá dọ́dọ̀ rẹ̀ wọn ní kúnlẹ̀ o wọn ní tẹ̀ o wọn ní ṣe sùjúdù fún ọ wọn nígbà táwọn wá dé ọ̀dọ̀ Najashi àwọn alkisisun àtàwọn arruhban àwọn àgbàfà olórí àwọn nasọ́rọ́ ní wọ́n ń pè báyìí àwọn náà pẹ̀rẹ sáwọn pé usjudu lil malik ọya ẹ̀tẹ̀ kí ọba wọ́n ti ròyìn kẹ tó débi pé aláìlójútì ọmọ ní ọya ẹ̀tẹ̀ kí ọba fàkọ́lá jáfẹ́r jáfẹ́r wọ́n sọ pé la nasjudu illa lillah jáfẹ́r wọ́n sọ fún wọn pé a àwọ kì í ṣe sùjúdù fẹ́ni kankan àyàfi ọlọ́run bá فقال إن الله بعث فينا رسولا فهو الرسول الذي بشر به عيسى ابن مريم Jafar wádá ọlọ́bá ìlú ń pé dájúdájú Ọlọ́run bá ó gbé dìde láàrin wa òjíṣẹ́ kan òjíṣẹ́ iná sí ni òjíṣẹ́ tó yí ànábì Ìsá ti fún wa ní ìròyìn tó ti fún yí ní ìròyìn nípa rẹ̀ pé ń bọ̀ wá min ba'dihi lẹ́yìn tí ànábì Ìsá bá lọ tán ismuhu Ahmad ànábì Ìsá sọ fún yí pé orúkọ rẹ̀ ó máa jẹ́ Ahmad Ọlọ́run bá ti gbé dìde náà dìde láàrin wa فأمرنا أن نعبد الله òjíṣẹ́ ìwà pàwà láti ẹ̀bí ká máa sin ọlọ́run bá nìkan wala nushrik bihi shay'a ká sì máa wà orogún fún ọlọ́run bá nínú ìbáadà wa nuqima as-salah ó sì pàwà láti ká máa kírun wa nu'tiya az-zakah òjíṣẹ́ ìpàwà láti ká máa yọ zaka wa òjíṣẹ́ pa wá láṣẹ ká máa ṣe dáadáa ó sì kọ̀ fún wa nípa ìbàjẹ́ fa a'jaba an-Najashi qawluhu ọ̀rọ̀ tí Jáfàrù sọ yìí ó wá wu Najashi púpọ̀ ọ̀rọ̀ yìí ṣe Najashi lema falamma ra'a dhalika Amr ibn al-As ọ̀rọ̀ ìpé dá ọ̀rọ̀ tẹ́ ní sọ yìí ọ̀rọ̀ ìpé ti fẹ́ ma ṣiṣẹ́ lára Nàjáṣì o àmúrù bí wọ́n sọ pé ọsọ pé aslahallahu almalika ọlọ́run lọ́rẹ̀ ní ọba ọlọ́run bá tún ọba ṣe ọlọ́run ọsọ ó ní innahu yukhalifūnaka fī Īsā mọ́gbọ̀n mọ́gbọ̀n tán sọ àwọn eléyìí yapa rẹ̀ nípa ànábì Īsā ibn ah, fi Īsā bin Maryam faqāla an-Najāshī mā yaqūlu ṣaḥibukum fī ibn Maryam Najāshī wá bí wọ́n lè pé ọ̀rẹ́ yín ẹni yín tẹ́wì ọ̀dà kí ni kàtí ń sọ nípa ànábì Īsā ọmọ Maryam qāla yaqūlu fīhi qāla yaqūlu fīhi wọ́n sọ fún wọn pé in tí ànábì ń sọ nípa ànábì Ìsá òun náà ni gbọ́dọ̀ Ọlọ́run bá tọ́ sọ nípa rẹ̀ pé huwa ruhullahi wa kalimatuhu akhrajahu min al-'adhra al-batul allati lam yuqarribuha basharun aw allati lam yaqrubuha basharun a wọ́n ẹ̀mí tó mọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wá bákan náà gbólóhùn ọlọ́run ọba ni ẹni tọ́lọ́run ọba ní kájá pẹ̀lú gbólóhùn rẹ̀ ni tọ́lọ́run ọba lékelá mú jáde látara obìnrin tí ò mọkùnrin rí ilé tó yẹ pé lam yakurubuha basharun ọkùnrin kankan ò súnmọ́ rí naam eléyìí báyìí an àmì Ja'far ibn Abi Talib rahimahullah radiyallahu anhu ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ fún Najashi àmọ́ nítorí àsìkò kìí ṣe pé n ta àgbàlérò ní pé láti ka hadith yìí bí kò ṣe pé ibo ni mahalu shahid níbo ni ayé ibi tí ẹ̀rí wà lórí wípé a ìkúnlẹ̀ kíni àbí àìmọ́mà kúnlẹ̀ kíni níbo ni ẹ̀rí wà lórí ẹ̀ tí a lè lò lórí wípé ìjẹ́ ẹbọ ìjẹ́ ìjẹ́ ẹbọ ìkúnlẹ̀ kíyàn òun náà ni ìgbà tí àwọn Jáfàr Jáfàr àtàwọn rẹ̀ tí wọ́n dọ̀jọ̀ Nàjáṣí

ibẹ̀ ni mahallu shahid ibi tán máa ń lò lẹ́rì lélẹ̀ wípé pẹ̀lú ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé ìkúnlẹ̀ kí ni ẹbọ ni nítorí ẹ̀lọ́bà ló jẹ́ pé Ja'far àtàwọn èèyàn rẹ̀ náà sọ pé la nasjudu illa lillah a kì í ṣe sujúd àyàfi fún Ọlọ́run ọba nìkan orílẹ̀ la máa ń ṣe fún ṣíra nìsìn tí Ja'far sì bèèrè lọ́dọ̀ tí Nàjàsí sì bèèrè lọ́wọ́ pé kí ló tó jẹ́ pé ẹ kì í ṣe sujúd fún ẹnìkankan yàtọ̀ fún Ọlọ́run ọba wọ́n á dájá jáfàrù lóhun pé ọlọ́run bá dékẹ́lá gbódìsẹ́ kan dìde láàrin wa òun ló sì sọ fún wa pé káwọn máa ṣe bẹ́ẹ̀ náà ǹjẹ́ ilé ìlà ìṣẹ́jẹ̀ lílù ní fún ìjẹ́ ẹbọ ìkúnlẹ̀ náà ilé ìlà ìṣẹ́jẹ̀ lílù fún ìjẹ́ ẹbọ ìkúnlẹ̀ bal dẹ̀lílù ní fún ìjẹ́ ìwọ rẹ̀ dẹ̀lílù lọ jẹ́ fún ìjẹ́ jáfàrù àtàwọn èèyàn wọn àkúnlẹ̀ sí kí ni o wọn àkúnlẹ̀ kí Nàjáṣì ọba nam la nasjudu illa lillah a kì í ṣe sùjúdù àyàfi fẹ́nìkan àyàfi fún Allah ìtumọ̀ rẹ̀ ni wípé nínú ṣẹ̀ríà tiwa nítorí pé nínú ṣẹ̀ríà àwọn Nàjáṣì nínú ṣẹ̀ríà Nábì Ìsá ó tọ́ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ láti kí àwọn èèyàn tàbá lápẹ̀lẹ̀ àwọn èèyàn tàbá jẹ́ tàbá wà nípò ńláńlá ó tọ́ bẹ́ẹ̀ láti máa ṣe sùjúdù fún wọn láti máa fi kí wọn bẹ̀tì nínú ṣẹ̀ríà tà Nábì sallallahu alaihi wasallam nǹkan yìí ti jẹ́ nǹkan tá a parẹ́ Ọlọ́run ọba àlékẹ́ láti parẹ́ ó túmọ̀ sí pé ní inú ṣẹ̀rí àwọn tó kọjá lọ síwájú ìjọ ànábì sallallahu alaihi wasallam sùjúdù méjì ní bẹ eléyìí tó jẹ́ sùjúdù ìbádà eléyìí tó ẹ́sìkìyàn fi ń jọ́sìn fọ́lọ́wọ́n ba irú yẹn èèyàn gbọ́dọ̀ ṣe fẹ́lò mí yàtọ̀ fọ́lọ́wọ́n ba kódà lásìkò tí wọn náà kí èèyàn máa wá ṣe sùjúdù fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n ba bí níyà ti ta'abbud pẹ̀lú àníyàn ni kí èèyàn máa ṣe sùjúdù fún yẹn bí níyà ti wa ta'zim wal-ihtiram wat-tawqir pẹ̀lú àníyàn pà fi ń pọ́n ẹni yẹn lé a fi ń gbé ẹni yẹn tóbi so yíba yìí nìsí irú nǹkan báyìí tọ́ nínú ṣẹ̀ríà tiwọn so omi pé sùjúdù méjì lọ́wọ́ nínú ṣẹ̀ríà wọn eléyìí tó ẹ́pà ń ṣe fọ́lọ́wọ́ bá nìkan tá àgbọ̀dọ̀ ṣe fẹ́dà àti sùjúdù ẹyọkan tó kù yẹn ni jáfàrú rí fáà sí pé sùjúdù ẹyọkan táwa máa ń ṣe yí o òun náà ní kí ni o òun náà lè tàn sí fún Allah subhanahu wa ta'ala eléyìí tẹ́yà máa ń ṣe fún yà láti bí kíyàn yẹn kò sí lọ́dọ̀ tiwa so sùjúdù kan ló kù la nasjudu ẹ̀lérí wa illa àyàfi Allah kò túmọ̀ sí pé ta bá wá tẹ̀ fún èèyàn míì nínú ṣẹ̀ríà tiwa náà ó ti wà mansukh nínú ṣẹ̀ríà wá pé àwọn ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹyọkan tó wá kù nínú sùjúdù méjèèjì tí ń bẹ òun náà ni o sùjúdù títí ìbáadà ní jáfàtù sọ pé la nasjudu illa lillah àwọn òkè ń tẹ̀fẹ́ nìkankan yàtọ̀ fún Allah jàmáà sáńtẹ̀ lóòtọ́ sẹ́gbẹ́nu ṣẹ̀ríà wá kò tọ́ka ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ làwọn ń béèrè pé so nǹkan tí hadithi ń sọ ni pé hadithi ń fún wa nírò pé nǹkan yọ tọ́fẹ́ lómi ma yàtọ̀ fún Allahu subhanahu wa ta'ala kèé ṣe wípé jábàrù sọ fún wọn wípé yíwa máa tẹ̀ kí èèyàn o tẹ́ ìdájọ́ ẹbọ lóhun láà ṣe bá nísìn nítorí pé sùjúdù méjì ní ń bẹ sùjúdù tàhíyà ń bẹ sùjúdù ìbádà ń bẹ adẹ̀tí sàlàyé yẹn lọ́sẹ̀ tó lọ pé ìṣe sùjúdù fún yẹn pàǹkì ọ̀tọ̀ iṣẹ́ yìí dùn fún yàn pàǹsẹ̀ ìbádà fún ọ̀tọ̀ méjèèjì òun ló wà lásìkò àwọn ṣẹ̀ríà tó ti kọjá lọ àmẹ́nu ṣẹ̀ríà ti wá ọlọ́run bá dékẹ́ láti pàtẹ́ lè tàǹsẹ̀ fẹ́ dàárẹ́ ó ti kùtọ́ ọlọ́run bá nìkan ló fi jẹ́ pé tèmi náà bá sọ́nsìn àti gbogbo ẹlòmíì náà ìtàsọ náà ni pé la nasjudu illa lillah a kìí ṣe sùjúdù fẹ́ni kankan fọ́ náà bá sọ wá túmọ̀ sí pé wọ́n fún nílàjú ẹbọ nìyẹn àbí ṣe àwọn akáàgbà pé ìkúnlẹ̀ yìí náà ẹ̀ṣẹ̀ ni kò gbéyàn jáde kónú ẹ̀sìn sáwà sọ pọ́ntọ́ ká máa ṣe fún yàn ní ṣe pé táwọn náà sọ ní pé àkí ṣe sùúrù àfi fọ́lọ́run bá nìka ẹ̀bẹ̀ kọ́ ni àbí kí ni kọ́ọ̀lù wa nígbà tá a ti bàbí kò tọ́ kí la fẹ́ sọ ní tá a sọ náà ni pé àwọn òkín bẹ́yàn bá ní kí n kúnlẹ̀ fún sí ilé pé èmi òkín kúnlẹ̀ fún yẹn èmi òkín ṣe sùúrù bẹ́ẹ̀ nìkan àfọlọ́run àbí tó pẹ́ yọka tó kù tí wọ́n tọ́ wà náà nìyẹn kò túmọ̀ sí pé mo ti wá sọ wípé ìdájọ́ rẹ̀ ti jẹ́ kí ni o ti jẹ́ bọ̀ ṣe bá ní sọ̀bí tálí ó túnmọ̀ sí pé in tí hadithu fi yẹ wa ni pé sùjúdù tàhíyà ó ti wà mansukh ó ti jẹ́ nǹkan tó wọ́n parẹ́ nínú ṣẹ̀ríà tiwa tó kú náà ni sùjúdù kí ni o sùjúdù ìbádà náà nínú àwọn ṣubha tó wà bí ni pé ó ní ẹ nítorí pé hakulọ́ ni hakú ọlọ́run ọba ní ká máa ṣe hapu ọlọ́run ọba tó bá sì wá lè gbé fún ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ ti ṣírkù ní àbíkẹ́ náà ń pè ní ṣírkù wallahi ọ̀tọ̀ sí ni ẹ̀dá ń pè ní ṣírkù náà ni pé ẹ̀tọ́ ọlọ́run ọba kágbé fẹ́dà gbogbo tá a bá ti sọ pé hapu ọlọ́run ọba ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbé fún so ẹ báyìí nísì so sùjúdù tó bá ti jẹ́ ti ṣe ìbádà òun ni hákù ọlọ́run ọba sùjúdù tàhíyà kìí ṣe hákù ọlọ́run ọba nìkan hákù èèyàn náà ni ló fi jẹ́ pé nínú àwọn àṣẹ̀rí àtọkọjá lọ tọ́ka sí pé èèyàn tó pé èèyàn náà ṣe kí ni o èèyàn ní ẹ̀tọ́ sí kí láti mọ̀ pé tọ́bá pé nǹkan pípẹ́ hákù ọlọ́run ọba ni a gbọ́dọ̀ gbé fẹ́yàn kí láti pé ìbádà ní nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ òun náà ni hadithu tí ọwá nínú sahihan Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún Mu'adh ibn Jabal wa kana radifa Mu'adh ibn Jabal sì jẹ́ni tó jókòó lẹ́yìn nǹkan gùn tí Ànábì sallallahu alaihi wasallam wà wájú tó wà lẹ́yìn rẹ̀ wọ́n àti Ànábì jọ gùn nǹkan gbọ́yọ kan náà Ànábì wà ẹ̀tọ́ ọlọ́run ọba ní tá ń pè ní ìwọ ọlọ́run ọba lọ́rùn àwọn èèyàn ìjọ mọ́ bákan náà ìwọ tí àwọn èèyàn náà ní gbà lọ́dọ̀ ọlọ́run ọba ìjọ mọ́ Mu'adh bin Jabal sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló ní mẹ́jọ ọmọ anábì sallallahu alaihi wasallam wa la yushriku bihi shay'a وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا أنا بني ẹ̀tọ́ Ọlọ́run ọba tó fẹ́ gbà lọ́rùn tó ní lọ́rùn àwọn èèyàn tí ó gbà lọ́wọ́ wọn òun náà kí a ya ìbùdú òun náà táwọn èèyàn gbọ́dọ̀ máa jọ́sìn fún Ọlọ́run ọba nìkan ni ó túnmọ̀ sí pé haqqullahi ala al-ibad òun ó túnmọ̀ sí pé tàbá ń sọ fún nǹkan tàbá ń sọ pé nǹkan ẹ̀tọ́ ọlọ́run ni ẹ̀tọ́ ọlọ́run ni ajẹ́bẹ̀ nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ kí ni o ọgbọ̀dọ̀ jẹ́ ìbáadà gbogbo tí ìbá ti ṣe ìbáadà wọn ń sọ bẹ́ẹ̀ ibadi ala Allahi alla yu'adhiba man bihi shay'a ẹ̀tọ́ tí àwọn na a wikpe. ǹjẹ́ sùjúdù ìtẹ̀kí ni táwọn èèyàn tẹ̀kíra wọn yẹn ṣé wọ́n fi ṣe ìbáadà fáwọn tó ń tẹ̀kí ni àbọ́n fi ṣe tàhíyà tó bá yẹ pé ìbáadà ni wọ́n ṣe ajẹ́ pé ẹ ti gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bá fáwọn èèyàn ni àwọn tálí ṣírkù ni ẹ àbí tó yẹ pé tàhíyà lẹ fi ń ṣe tó bá yẹ pé fi ń kí wọn ni a sọ pé nǹkan tí ó jẹ́ èèwọ̀ tó ti wà mọ̀nsúùkù nínú ṣẹ̀ríà wa mo sọ pé èyàn gbọ́dọ̀ mọ̀ kí ni ìdájọ́ nǹkan kọ̀ọ̀kan tó bá yẹ pé iṣẹ́ yìí iṣẹ́ ẹyọ ìdájọ́ tó rọ̀ mọ́ bá pé méjì mẹ́ta èyàn gbọ́dọ̀ mọ̀ kí ni wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ níbi ọ̀rọ̀ kọ̀ọ̀kan pé ibi ìsìn tí lu ẹ̀rí ẹ̀rí wo kí ni wọ́n ń sọ nípa rẹ̀ ni àbọ̀rọ̀ kí ni o àbọ̀rọ̀ àádà àbọ̀rọ̀ lọ láti mọ̀ pé ẹ̀rí ibi tá lò so látara báyìí tá bá sọ pé ni ẹ̀tọ́ ìtẹ̀kí ni táwọn ẹ̀sí ń tẹ̀kí láwùjọ tí wáyìí wọ́n ṣe ìbáadà fáwọn tí wọ́n tẹ̀kí so látara báyìí ààrẹ pé eré báyìí kìí ṣe ẹ̀rí tí ó wọlé bal in tí jáfàrún sọ fún Najashi òun náà ní pé kí ni o nǹkan yìí nǹkan jẹ́ pé kò tọ́nu ṣẹ̀rí àwọn ọmọ ní sùjúdù ẹ̀yọkan tó kù òun náà ní kí ni o Ọlọ́run ọba ni wala nasjudu illa lillah a kìí ṣe sùjúdù fẹ́ni kankan àyàfi Allah subhanahu wa ta'ala so ààrẹ báyìí ni àlàyé tí ó wà ń bí yẹn náà nínú àwọn ẹ̀rí ilé tó yásí pé wọ́n tún máa ń gbára lé lórí ọ̀rọ̀ wípé ìtẹ̀kíní wípé ẹbọ ni òun náà ni hadithu ká tí ó tún gbajúmọ̀ bákan náà hadithu ilálàáfíà dáadáa náà hadithu yìí akhbarana abu jafar محمد بن أحمد الأصبهاني بها وفاطمة بنت, وفاطمة بنت سعد الخير بالقاهرة أن فاطمة أن فاطمة بنت عبد الله أخبر أخبرتهم أوني أنبأنا محمد بن ريذة أنبأنا سليمان بن أحمد الطبراني حدثنا العباس بن الفضل الأصفاطي حدثنا أبو عون الزيادي على طول ابن عباس عن عكرمة عن ابن عباس mo ti fún àwọn ìsinádù kan bóyá bí èèyàn méjì nítorí àsìkò òun náà ni abu izza bákanáà abu yazid almadini an ikirima òun gba alátọ̀rọ̀ ikirima ní ibn abbas radiyallahu anhuma wọ́n gba alátọ̀rọ̀ ibn abbas kọ́nà balikira kọba ayọ́nusọ́wọ́n àti bàbá ẹ̀ anna rajulan minal ansor kana lahu fahlan wípé ọkùnrin kan nínú àwọn ansor nínú àwọn tí wọ́n gba àwọn àtàgbà nabi àtàwọn sahaba lálejò ní madina kana lahu fahlan ọkùnrin ní ràkúnmí méjì fàwọ̀tálàmá àwọn ràkúnmí wọ́n wá wọ́n wá yàwòrì ma lọ́wọ́ fa'adkhalahuma ha'itan ọkùnrin wá tí wọ́n ọkùnrin wá tí wọ́n máa nọgbà ha ìtò níbà ìdí máìnà bostan eléyìn lọ́dà rúmọ́ mudiru lọ́wọ́ nígbàtí tí ń si hadithu kankan nínú sahih bukhari ó fẹ́ fi kábùkù bá imam bukhari àti sahih bukhari ọwá ní anabi anabi wá lọ sẹ́gbẹ́ ògiri kan ẹgbẹ́ ògiri torí kó ti rí ha ìtò mẹ́ kọmọ ẹgbẹ́ ha ìtò mẹ́ bostan ni ọgbà oko níjẹ́bẹ̀ ọgbà oko dàbínú náà ń pè ní ha ìtò kèése ògiri sẹ́tí ọ̀rẹ́sán ẹwòdó ọfẹ́ kábùkù bá Imam Bukhari ni o ọfẹ́ kábùkù kásọ Ibn Bukhari ni o kò yí sẹ́kọ́ lára rẹ kéwú òye so ìlà nísìn so ògiri nìkan lọ ń mà tán pé ní háyìtò ní lárúbáwá kò sí nǹkan míì tó tún bọ́yé ní háyìtò mọ́jú báyẹn lọ fàdùkọ́láhùmá háìtọ̀n kéwù mùdírù ọkùnrin bá tí wọ́n má bí ògiri <laughs> ó ìgànnà so ẹ wá tí wọ́n mánú gànà ó tí wọ́n mánú ọgbà fàṣádà aléhìm albam ó wá tilẹ̀kùn máa wọn fún majá ilá nàbí yìí sallallahu alaihi wasallam ó wá sọ́dà nàbí sallallahu alaihi wasallam fa'arọ́dà àyẹ́dù ìwàlá ó wá fẹ́ ká nàbí sallallahu alaihi wasallam sàdúà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun yìí wà nàbí yìí sallallahu alaihi wasallam qa'idun anábì sallallahu alaihi sì jókòó ma'ahu nafarun min al-ansar àwọn àwọn ikọ̀ kan nínú àwọn ansọ́rù wà pẹ̀lú ẹ̀ fàkọ́lá yá nàbí Allah ẹni wá ń sọ wípé mo pè rẹ òjíṣẹ́ ọlọ́run bá mo pè rẹ ànábì ọlọ́run inni jitu fi haja mo wá fún bùkátà kan ni bùkátà kan ló gbé mi wá wà inna fahlayni li igtalama òun náà ni pé àwọn ràkúnmí méjèèjì wọ́n ti yàwó mẹ́mi lọ́wọ́ wà inni adkhaltuhuma ha'itan mo dẹ̀ ti fi ọgbọ́n mo ti fọgbọ́n tí wọ́n mọ́nu ọgbà wa shaddatu alayhima albab mo sì tilẹ̀kùn mọ́ wọn kán bà jáde fa uhibbu an tad'u li an yusakhirahum Allahu li mo fẹ́ kó ṣàdúrà fún mi kọ́ lọ́wọ́ bá lè jẹ́ kó bá wọn ṣe àwọn méjì kọ́ sí àwọn méjèèjì rọ̀ fún mi kágbára mi ká wọn fa qala li ashabi àníbi wọn sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé qumu ma'na ẹ̀dìdé pẹ̀lú wa ẹjá lọ fa dhahaba hatta ata albab àníbi wọn lọ tí tánàbí sílẹ̀kùn فأشفق الرجل على النبي صلى الله عليه وسلم فقال ẹni yíwá ọwá ń sànú ànẹ́bì pé tó ń bá ìsílẹ̀kùn ìfà ànẹ́bì báyìí àwọn àràkúnmí yóò sànẹ́bì léṣe tó bá àwọn àràkúnmí ti yà wèrè wọn àmàyàmá ọwá ń sànú ànẹ́bì pé ànẹ́bì méje sílẹ̀kùn ànẹ́bì dákùn faqala iftah ànẹ́bì wá ní àní sílẹ̀kùn sí ẹ̀fà fatah albab ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá bá ràkúnmí ẹyọ kanú méjèèjì ó ti sún mẹ́nu ọ̀nà tán falamọ̀rọ̀ annabiya sallallahu alaihi wasallam sajadala ìgbàtí ràkúnmí wá rí annabi ràkúnmí wá ṣe sùjúrù fún annabi sajadala ràkúnmí ṣe sùjúrù fún annabi eléyìí dára fi mọ́ sọ fáwọn èèyàn pé àwọn tán ní sùjúdù ìtumọ̀ rẹ̀ náà ni pé àfi kéríkè méjèèjì pé ṣé ràkúnmí náà wá forí kalẹ̀ fún ni ràkúnmí forí kalẹ̀ fún àbí bụ ọba fi ọba fi gbangba wájú rẹ̀ àti góngórí imú rẹ̀ nígbàtí ràkúnmí èsè èèyàn gbangba wájú ràkúnmí àti góngórí imú kanlẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì kanlẹ̀ erékùn rẹ̀ méjèèjì àti àtúrọ́fù àwọn àti ọmọ níka àwọn náà rí báwọn torí kí ní ọmọ tú àìsùjúdù eríkè méjèèjì pé a ní ó sì sùjúdù so yíba nísìn so tó rẹ̀ pé ó yẹ ká sọ́ra fún àwọn àwọn ẹ̀dọ́ pé wọ́n kàn ń sá ń tàn rújúká láwùjọ wa yìí nítorí gbogbo àwọn ẹ̀rí yìí wọ́n fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ rí sùjúdù lómi kìí ṣe ìhìnà so ìhìnà yàtọ̀ mú sùjúdù nítorí ìkàtà mi ń tú sùjúdù tukutu tó kí wọ́n fẹ́ kọ̀ndẹ̀m gbogbo àwọn ẹ̀rí náà ni wọ́n yàn kọ́ lálàáfíà bẹ̀tọ̀ náà wọ́lá nígbàló ẹjá fún nítumọ̀ tí ó ba nǹkan ẹjẹ́ náà wọ́n ní ìgbà tí rakúnmí yìí falamma ra'a an-nabiyya sallallahu alaihi sájàdàlá bàtí ràkúnmí rí ànábì ràkúnmí wá ṣe kíni o ràkúnmí wá wá ṣe sùjúdù fún ànábì sallallahu alaihi wasallam faqala ànábì sallallahu alaihi wasallam i'tini bi shay'in ashuddu bihi ra'sa ànábì wá sọ fẹ́ ni pé bá mú kẹkẹ wá kí n fi sórí rẹ̀ wa umakkinuka min kí n sì fi kí lé ọ kí n fi agbára rẹ̀ ka fajaa bi khutamin ẹni wá lọ mú okùn wá fashadda ra'sa anábi sallallahu alaihi wasallam fi so orí rẹ̀ wà á wà á makanahu minhu wà ẹni yìí àìbàtà anábi sallallahu alaihi wasallam rí tó mú okùn wá anábi sallallahu alaihi wasallam amkanahu minhu anábi sallallahu alaihi mú nǹkan yìí ó fi agbára rẹ̀ ká pé ó fi ó fi nke ó fi rankumi lé ọkùnrin lọ́wọ́ ó amkana rẹ̀ ó mú lé lọ́wọ́ kíkàgbà rẹ̀ maka thumma masha ila aqsa al-ha'it ila al-fahl al-akhar anabi sallallahu alaihi wasallam wá lọ sí inú ọgbà yẹn níbi tó jìnà lọ sọ́dọ̀ rankumi ẹlẹ́kejì falamma ra'ahu waqa'a lahu sajida ìgbà tí rankumi ẹlẹ́kejì náà rí anabi sallallahu alaihi wasallam òun náà ṣe sùjúdù fún anabi faqala lirrajul anabi sallallahu alaihi wasallam sọ fún pé i'tini Ah, mú nǹkan wá kí n fi so ràkúnmí fàṣádà rọ́sáhù anábì sallallahu alaihi wasallam ó wá so ràkúnmí ó so orí rẹ̀ wà amkanahu minhu ó sì fi agbára ọkùnrin ó fi ká ràkúnmí náà fàkọ́lá ifab anábì sallallahu alaihi wasallam sọ pé nso fa innahuma la ya'siyanik àwọn méjèèjì yìí wọn ní yapa àṣẹ rẹ̀ máa falamma ra'a ashabu nabi sallallahu alaihi wasallam dhak bàtàwọn sahaba nabi wárí nǹkan tó ṣẹlẹ̀ yìí qala àmì kọlu wọ́n sọ wípé ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ba hadhani fahlani la ya'kilani sajadalak àwọn ràkún méjì ẹranko lásánlákan tún wà nílàkàyè wọ́n ṣe sùjúdù fún rẹ̀ ànábì wọ́n ṣe sùjúdù wọ́n wólẹ̀ fún rẹ̀ ànábì afala nasdulak jáwa náà ní máa tẹ̀ fún rẹ̀ ànábì báyìí sáwà náà ní máa tẹ̀ fún rẹ̀ ànábì báyìí kọ́ọ̀lù ànábì sọ́lọ́sà sọ pé láàmùrù ahadan an yasjuda li ahad ànábì ní èmi wàláwọ́ amárùtù ahadan an yasjuda li ahad arẹ́mi tó bá yẹ pé mo fẹ́ pa ẹnìkan láṣẹ kó tẹ̀fẹ́ nìkan ni làmárùtù almar'ata an tasjuda li zawjiha anábì ní ìyàwó ní ìbá pa láṣẹ kó máa tẹ̀ fún ọkọ rẹ̀ so eléyìí báyìí òun náà ni ibi tí dẹ̀lìlú wà pé àwọn sàhábà ní fàhìláni láyé àkìláni sájàdálàk àwọn ẹranko méjì ràkún méjì tàn nílàkáyè wọ́n ṣe sùjúrù fún ìrànlẹ́dì sí káwa náà máa ṣe èrè ànábì ànábì wa ni ẹ má ṣe torí pé tó bá jẹ́ pé tọ́ fún mi kí n pa ẹnìkan láṣẹ kọ́ máa ṣe fẹ́nìkan ni ìyàwó ni bá ní kọ́ máa ṣe fọ́kọ ẹni pé dẹ̀lílù náà ó túmọ̀ sí pé kọ̀tọ́ kí èèyàn máa ṣe fún yàn ni so yẹ́ bá ní sìn wípé tó bá jẹ́ pé tọ́ fún mi kí n sọ pé kéèyàn kọ́ máa ṣe sùjúdù fẹ́nìkan ni ìyàwó ni bá ṣe ń kọ́ máa ṣe fọ́kọ tàbí pé eléyìí ni dẹ̀lílù pé ajẹ́pẹ́nu ṣẹ̀rí ànábì sallallahu alaihi wasallam kò tọ́ mọ́ kìí ṣe dẹ̀lílù pé ọjẹ́bọ ká sọ pé àkọ̀tọ́ fún mi ẹgẹ́ bí gbogbo èèyàn náà ó sì máa sọ lẹ́nu tó bá gbà pé kò lẹ́nu tí ò tọ́ ni ní tásọ ní kọ̀tọ́ fún wa ká sọ pé èèyàn kankan máa tẹ̀fẹ́ èèyàn kan ní tásọ fún wa o pé so ẹni tó ẹni tó tọ́ fún wa ká pa láṣẹ ká máa tẹ̀ fún Allah nítorí pé ìtẹ̀ fún èèyàn so ẹni tó tọ́ ká máa tẹ̀ fún ẹnìkan náà ni òun náà ní Allah so kò tí túmọ̀ sí pé wọ́n sọ pé ẹbọ ní ní báyìí so dẹ̀ lílu ẹlẹ́ẹ̀kejì nìyẹn nítorí àsìkò dẹ̀lílù ẹlẹ́ẹ̀kẹta ilé tó yẹ sí pé wọ́n tún máa ń lò lórí ìjẹ́ ẹbọ ìkúnlẹ̀ òun náà ni hadithu tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Abdullah ibn Abi Awfa ó ní tabalawonu sunanu ibn Majah a rí hadithu ibẹ̀ hadithi wà nínú musnad imam ahmed náà àmá hadithi yìí ó ní àwọn túrùkù kan ó láwọn ọ̀nà katọ́gbà wá tí ó lálàáfíà àmá hadithi yìí ó láwọn túrùkù míì ó láwọn ọ̀nà míì náà tó pé ó lálàáfíà dáadáa tí ó sí wàhálà ń bẹ sheikh al-albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ ní hadithi yìí gbádùn dáadáa nínú silsilatu sahiha sheikh al-albani àmì hadithi yìí wọ́n lamma qadima mu'adhu min ash-sham nígbàtí Mu'adh bin Jabal tó dé láti Sham tó pà Nábì sallallahu alaihi wasallam rán Mu'adh bin Jabal lọ sí Sham láti lọ pé àwọn èèyàn sí inú Islam àwọn Yahudi àti Nasara náà wà ní Sham Ànábì sallallahu alaihi wasallam rán Mu'adh bin Jabal láti lọ pé wọ́n sínú ẹ̀sìn Ọlọ́run Ọba ìgbàtí Mu'adh bin Jabal wá débẹ̀ ó bá wọn lórí àwọn ìṣesí kan ìgbàtọ́ wá dé padà sajada linnabiyyi sallallahu alaihi wasallam ó wá tẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ṣé bí báyìí náà ṣé Mu'adh bin Jabal ẹ̀ríkẹ́ Mu'adh bin Jabal láíláí kò lè ṣe sùjú kò lè forí kalẹ̀ fún ànábì láíláí ìgbà tó dé sájára lè nàbí sallallahu alaihi wasallam ó tẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam faqala ma hadha ya Mu'adh istifamu ta'ajjub náà pẹ̀lẹ́ báyìí ànábì wá béèrè ní béèrè àti ń ṣe mọ̀ pé ah ìrẹ́ Mu'adh kí lè lè tọ́ dánwò yìí torí pé Sham ó ní mo dé sham fawafaqtuhum yasjuduna li asaqifatihim wa baqariqatihim ó lọ́n wá bá wọn lórí pé àwọn ará sham wọn máa tẹ̀ fún àwọn olórí ìjọ wọn àwọn àfáànù ìjọ wọn àwọn christian àtàwọn yahudi wọn máa tẹ̀ fún wọn fawadiltu nafsi ọwá wù mí nínú ẹ̀mí mi annafa ala bí ká máa ṣe bẹ́ẹ̀ fún ìdánàbí sallallahu alaihi wasallam faqala rasulullahi sallallahu

ibi tọ́kọ wá dá gbọ́dọ̀ bàbá rẹ̀ dé Ànábì ní gbọ́dọ̀ tó bá yẹ kó bá tọ́ ni ìyàwó náà bá ní kọ́mọ̀ sí bẹ́ẹ̀ fọ́kọ ibi tí ọkọ ibi tí ipò ọkọ tó gadé lọ́dọ̀ ìyàwó náà wọ́n ní wàlẹ́bí Ànábì ní wàlẹ́bí nafsi náà wàlẹ́bí nafsu muhammadin biyadihi Ànábì ní mo fi ẹni tí ẹ̀mí Ànábì muhammadin bẹ lọ́wọ́ rẹ̀ mo obìnrin olè tí ma ń pé ìwọ ọlọ́run ọba títí tí ó fi jẹni tí ń pé ìwọ ọkọ rẹ̀ walau sa'alaha nafsaha kódà kọ́ yẹ pé ọkùnrin yẹn bá béèrè ara rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò fún ọkọ náà àìlè yìí báyìí Sheikh Al-Albani wọ́n jẹ́ kó yẹ pé hadith yìí wà hasan ó sì wà sahih nínú tírà wọn tán pè ní al-irwa àti tábàlọ́ wọnú adabu zifaf àti bákan náà tábàlọ́ wọnú ah, silsilatu sahiha ẹgbẹ́ mo yìí sọ síwájú Sheikh kó yẹ pé hadith yìí hadith tó lálàáfíà ni na mahalu shahid ayé bí tí ẹ̀rí wà ń bí náà ni pé Ànábì ní tó bá yẹ kó tọ́ fún mi láti pa ẹnìkan láṣẹ kó tẹ̀ kí kó máa tẹ̀ fún ẹnìkan ni òun àkọ́ máa tẹ̀ fẹ́ lómi yàtọ̀ fún Ọlọ́run bá ni ìyàwó lọ́wọ́ bá pa láṣẹ kí o máa ṣe bẹ́ẹ̀ fọ́kọ so ilé ìbáyìí náà nǹkan tó túmọ̀ sí ni pé ajẹ́sípénu ṣẹ̀rí Ànábì kò tọ́ ká pa ẹnìkan láṣẹ kó tẹ̀ fẹ́ lómi mà yàtọ̀ fún Ọlọ́run bá nìkan Ọlọ́run bá nìkan ló ní onìkan ní sùjúrù tó sẹ́kù tá gbọ́dọ̀ máa ṣe fún òun náà Ọlọ́run bá àmì sùjúrù tó kù tá gbọ́dọ̀ máa ṣe nù ṣẹ̀rí àwa òun náà ni sùjúdù tọ́ lọ́wọ́ bá àmọ́ sùjúdù eléyìí tá a máa ń ṣe fún ìyàyẹn kọ̀ mọ́ lára ní tó bá yẹ pé tọ́ ni ìyàwó lọ́wọ́ bá ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé nù ṣẹ̀rí àwọn ìbàláyọ̀ wà fún ìyàn láti máa ṣe fún ìyàn ni ìyàwó lọ́wọ́ bá ní kọ́ máa ṣe lọ́kọ̀ so eléyìí báyìí náà òun náà túmọ̀ sí pé sùjúdù yìí kò túmọ̀ sí pé ó ni àmọ́ tó ipá àgbọ́yé wọn ni pé ni pé ìbádà so ayẹ́pẹ́ni tó bá wá ṣe bẹ́ẹ̀ fẹ́yàn míì tó jẹ́ pọ́lọ́wọ́n bá nìkan lágbọ́dọ̀ mọ́ sí jùlù fún ayẹ́pẹ́ni tó bá ṣe fẹ́yàn míì ìdájọ́ ẹ̀bọ ló mú anínú ẹni tó bá ṣe fẹ́yàn míì ìdájọ́ tó ṣe ní pé kọ̀tọ́ torí pé ọlọ́wọ́n bá nìkan ló kù tọ́tọ́ tá a máa ń ṣe fún so eléyìí báyìí ni sùjúdù ìbáadà sùjúdù tàhíyà tọ́tọ́ ká máa ń ṣe fún èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ̀tọ́ mọ́nù ṣẹ̀ríà wa so sùjúdù méjì sí yàtọ̀ fún ara wọn ẹni tẹ̀ fún èèyàn pẹ̀lú pé ń jọ́sìn fún àtẹ́tí ń tẹ̀ fún èèyàn pẹ̀lú pé ń kí àbẹ́ni tẹ̀ fẹ́ dàkan pẹ̀lú pé ń kí àbí ń jọ́sìn fún ó yàtọ̀tọ̀ síra wọn so báyìí nìsín so látara báyìí àwọn àhàdífì náà nìyẹn a nínú àwọn nǹkan tààtù wá rí fàyọ nínú àhàdífì ilé tí mo kéyì o ní wípé tó bá jẹ́ sí pé ẹbọ ni kódà nínú àwọn dẹ̀lìlù táwà gbára lé nínú àwọn àhàdífì táwà gbára lé tàbí ní nǹkan yìí Jabal kò rí nǹkan yìí ṣẹbọ ló fi kó

kódà kẹ́ lè bá àmà pé ó tó wá anẹ́bì sọ́lọ́sọ́lọ́mù tó wá fílẹ̀ anẹ́bì tó wá kọ ní àwọn ọ̀nà tí ó gbà ṣe dáwà ńgbà tí ń lọ ìnẹ́kàtà ti kọ́ọ́mẹ́n àhàdàkítàbì fàlìyẹ́kùn awwala ma tad'uhum fún iṣẹ́ kan agbẹ́gbẹ́ ni ẹgbàgbọ́ yẹ iṣẹ́ tán àbí agbẹ́yẹ̀dìde kọ́ lọ sàlàyé ẹbọ àmọ́ òun gan gbẹ́bọ yé fún àpẹẹrẹ ìsìn mo gbẹ́yẹ̀dìde pé kó lọ kọ́yẹ̀ ní nǹkankan fún àpẹẹrẹ ìsìn mo ní kó lọ kọ́yẹ̀ ní mathematics àmọ́ òun fúnra ọmọ mathematics ṣe ẹ̀yin rò pé ọba làkà ìmú kánẹ́bì gbé ẹni tí ò mọ iṣẹ́ ẹni tí ò mọ paṣẹ́ kọ́ jẹ́ pé ẹbọ gan lànẹ́bì ní kọ́lọ̀pọ̀ àwọn èèyàn sí kọ́lọ̀pọ̀ èèyàn kúrò mẹ́ òun náà fúnra nígbà tó wá tó dọ̀hún ẹ̀wẹ̀rẹ̀ tá a ní kọ́wọ́ gọ̀bì ó ní kílẹ̀ lè gọ̀bì gọ̀bì wọ́n ní kọ́lọ̀ pèyàn sẹ́bọ̀ òun kẹ́kẹ́ bọ̀ wálé tó lẹ́bí mẹ́fẹ́ kí ní èsì ẹbọ rárá ni tó bá ipọ́ wà lára ẹbọ ni yóò wà nùkan tí Mu'adh ibn Jabal lọ sọ fún ọ pé eh, eléyìí tẹ́ ẹgbọ́dọ̀ íńtánẹ́ẹ̀tì rán mi pé kí wá kí wá kọ̀ fún ìgbà nìyẹn ẹbọ ni tánẹ́bí gbé mi dìde fún yín sí yẹn pé ẹ̀ ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ má ṣe má kò yé báyìí nísìn ìgbà tó lẹ̀ sí bẹ́ẹ̀ fánẹ́bí sallallahu alaihi wasallam náà anẹ́bí ṣe tààjú ní pé irú àṣàkáṣà wọlé lẹ́yìn anẹ́bí ní kò tọ́ tó bá yẹ kó tọ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀ ni ìyàwó lọ́wọ́ bá ní kó máa ṣe bẹ́ẹ̀ fọ́kọ so ó túmọ̀ sí pé nǹkan yìí kìí ṣẹbọ nìyẹn tó bá pẹ́ bọ́ ni Mu'adh jábà ló ti gbàgbọ́ yí ẹ̀ yóò sì sàlàyé fún so látara báyìí eléyìí báyìí ni àwọn ẹ̀rí eléyìí tó wá sí kẹta àbí tó sì kẹrin káfi ni hadithu eléyìí tó wà nínú sunan ibn Majah bákan hadithu Anas bin Malik ni anabi sallallahu alaihi wasallam pé ar-rajulu minna yalqa akhahu aw sadiqahu arẹ́bìnrin ah, àwọn Anas bin Malik bẹ̀rẹ̀ lọ́wọ́ Ànábì pé tí ẹnìkan nù wa tó bá pàdé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ̀tọ́ sí ń pè lọ́mọ ìyá òun náà ó lè jú ní lọ ó lè má tó ní lọ́jọ́ orí kódà ó lè tó níbi ọmọ ìyá wa náà ni innamal mu'minuna ikhwa ọlọ́ ni wá wa ọmọ ìyá sì wa tẹ́yàn bá pàdé o ó o a ó sọ díkọ̀ àbọ́ pàdé ọ̀rẹ́ rẹ̀ ìgbà ní ìgẹ́sì ní gan ọ̀rẹ́ yẹn gan lè mọ́ sẹgbẹ́ yẹn kéde ni kí yẹn bọ́ rẹ̀ torí bẹ́ẹ̀ ẹni bá wá kó ọ̀rẹ́ òun lòun bá sẹgbẹ́ yóò lọ́rùn o kò sí àjùra wa lọ kódà bóṣọjọ́ kan bóṣọjọ́ méjì bóṣọdún méjì bóṣọdún mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ààrẹ owó ní tẹ́yẹ̀ bá pàdé ọmọ ìyá rà bọ́rẹ̀ rẹ̀ ayẹ̀lhánìlá anẹ́bì sí kọ́tẹ̀ fún kọ́lẹ̀lá anẹ́bì ní kọ̀gbọ́rọ̀ sí bẹ́ẹ̀ kọ̀gbọ́rọ̀ ọwá ní afayẹ̀tẹ̀símù huwa yuqabbilu ṣe kó dìímà kó kí sí ẹ̀ kọ́lẹ̀lá arẹ́bìnrin kọ́mọ́ sí bẹ́ onífàyà kùdùbí yadihi wa isafihu ṣe kọ́ wá gbá ọwọ́ rẹ̀ mọ́ kọ́ta lọ́wọ́ arẹ́bìnrin náà arẹ́bìnrin bẹ́ẹ̀ hadith yìí ó jẹ́ kọ́ ẹgbẹ́ àgbọ̀dọ̀ máa tẹ̀ ni ṣe gbádẹ̀ bí ní kọ́ máa tẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ṣàbẹ́kẹ̀ẹ́ kó túnmà sí pẹ́ bọ́ ni ṣé gbogbo ẹgbẹ́ tó pé kò lé ọ̀tọ̀ tó ní ṣe kéèyàn kọ́lẹ̀ kí lásọ sáwà ní kókó nígbà èfi ṣẹbọ a ah, ah. ní kọ́ máa ṣe náà ní ṣe bí tí ó tọ́lá pé àbí láàánà lásọ máa ṣe tó ilé ilé òtúmọ̀ sẹ́bọ̀ a máa hadithu yìí ẹnukùn a ah, hadithu yìí wà nínú súnánù tírímìdì alimamu tírímìdì gẹ́gẹ́ fúnra wọn sì ní àgbàfọ́ ní hadithu ni wọ́n ní hadithu yìí hadithu ọlá láfíà ni wọ́n hasanẹ̀ imamu tírímìdì hasanẹ̀ abẹ́t àwọn afá mi wọ́n sọ ipé hadithu yìí ọlá láfíà irú wọn ni yahya bin ma'in irú wọn ni imam ahmed nítorí kíni nítorí abdullah eh, irun tó náà nítorí hanzola tubun abdullahi asadusi hanzola tubun abdullahi asadusi òun lọ́wà nínú òun ló jẹ́ problem ninu hadithu yìí nítorí ẹ̀lú jẹ́ sí pé àwọn tí wọ́n ń tako àwọn tán ń tako àwọn tí èkúnlẹ̀ káàkiri tán ń gbé àwọn wá sí káàkiri nínú àwọn nǹkan tán máa ń gbójúlé ni pé hadithu yìí àwọn ṣe tẹ̀sọ̀ ìfò ẹ̀ àwọn onítọ̀ ìfò ni nítorí problem kan ti mọ̀ so wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ gba ìrìn náà wọlé ní títẹ̀ bẹ̀ẹ̀sì wọ́n gbà pàdé tí ó wà sọ̀hí ayẹ́bẹ́ kò sáàdì kan fún ìrìn náà ma gbogbo àdísì ẹ̀fẹ́ mú asùjúrù ní sọ sùjúrù òsì mí ní ìrìn náà lọ́dọ̀ tiwọn nínú ìmàkà tiwọn a máa àdísì ipò àdísì lálàáfíà nítorí pé àdísì padà jẹ́ hasanu nítorí àwọn àwọn ẹgbà wá kan tí ó jẹ́ shawahid fún àdísì yìí tó jẹ́ sí pé wọ́n ń jẹ́rìí pé àdísì yìí lẹ́sẹ̀ kí ló fà á ah, Hanzala tubun Abdullahi Sadusi lóòótọ́ ó ní problem àwọn àfá ọgọ́ àfá ẹ̀ àwọn àfá lẹ́ni tọ́ lẹ́ni ṣùgbọ́n asbábù dọ́àf àwọn in tí máa ń fàtà fún lọ pé èèyàn lẹ lọ́dà àwọn àfó ní hadithi tó pọ̀ ni ìgbà míì ó lè jẹ́ pé nǹkan tó ń fàtà fílẹ̀ wà gọ̀ yìí òun náà ni pé sẹ́ yíwù ṣùgbì ni nǹkan yá rẹ̀ kò mú bérébéré kò so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn asbab nínú àwọn nǹkan tọ́fà tó fi jẹ́ pé àṣọ pé ẹni yìí lẹ nítorí à ń sọ hadith anábì àrígbà hadith lọ́wẹ́ so àwọn lílẹ̀ kí wọ́n mẹ́ tó yẹ sí pé nígbàtà bá ti mọ̀ pé ṣé ìta ń bẹ̀rù ní pé kò rí háàbí bẹ̀ta bá ti wá ráwọn ẹlòmíì táwọn náà gba orẹ́gbà wá yẹn wá ń kọ́ a jẹ́ pé ìta ń páyà lára pé kò rí ha tó bóyá kò rí ha yẹn ó ti kú òpin ajẹ́ kó rí ha tó pàtí àwọn míì tẹ́pàdà sọ̀pọ́tì ẹ̀ eléyìí náà máa ń pè ní tẹ́kúríyà ká fi hadithi fúnra wọn lágbára sẹ́wárí hadithu mi mẹ́rin lè wà àbádìtì mẹ́fà lè wà tó ẹgbẹ́ mẹ́ẹ̀fọ́ wà dọ̀yí mẹ́ẹ̀fọ́ lẹ àmọ́ tí a bá wo nǹkan tó fà tí ìkọ̀ọ̀kan mẹ́ẹ̀fà fi lẹ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tá a bá wá kó mẹ́fẹ̀fà papọ̀ pé kí nǹkan tó fà ń bí tẹ́lẹ̀ filẹ̀ àti kí nǹkan tó fà ń bí tẹ́lẹ̀ filẹ̀ àti rí in tó fà ń bí tẹ́lẹ̀ filẹ̀ ilé ti dí àyè yẹn in tó fà ń bí tẹ́lẹ̀ filẹ̀ tọ̀hún náà ti dí àyè yẹn ìtọ́fà bí tẹ́lẹ̀ fi lẹ́tọ̀ oúnẹ̀ ti díà èyàn awárí pé mẹ́rẹ̀ bá jíra wọn ibi tí kan lẹ sí ìkan strong síbẹ̀ ibi tí kan weak sí ìkan tó strong síbẹ̀ awárí pé ah, tabakó méjì tabakó méjì papọ̀ pé ibi tí wọlẹ̀ àti rọ́nà fún ibi tí wọ́n ti lẹ àti rẹ́nìkan tó di ibi tẹ́lẹ̀ náà tó lẹ́ bẹ̀tà hadithi wa hasan pẹ̀lú gbogbo àkójọpọ̀ àwọn ọ̀nà tó gbà wá eléyẹn ni òye wọn hadithi Sheikh Al-Albani hasanẹ̀ nítorí àwọn shawahid tó wà fún aláwọn ṣàwáhì ṣe bá ní sí so aláwọn àwọn ẹgbà wá ní tó jẹ́rìí lé lórí ṣe bá ní sí so látara báyìí hadith yìí Sheikh Al-Albani wọ́n jẹ́ kúrò pé hadith tó lálàáfíà ni wàbítálí àwọn tó ní kò lálàáfíà Sheikh Al-Albani kódà àwọn sàlàyé lórí ẹ̀ tó ní kò lálàáfíà wọ́n ní nǹkan tó fà á òun náà ni pé àwọn ṣàwáhìdù àtàwọn mùtàbàá ti kan tí Sheikh Al-Albani rí kò ṣe kí n tọ́bá ẹkọ́ bá rí àwọn ṣàwáhìdù yìí ni ó súnmọ́ pẹ̀lú màtí mẹ́lá rẹ̀ kó náà sí kíni kó sì tẹ́kúyà rẹ̀ kó fún lágbára àmọ́ nítorí pé kò rí àwọn nǹkan wọ̀nyẹn òun lọ́fà ló sọ pé kíni ló sọ pé nǹkan yóò lálàáfíà náà ilé báyìí ìtọ́fà tàbí sàlàyé ẹ̀ òun náà ni pé so akàtúrà láti sàlàyé pé hadith yóò lálàáfíà so lára báyìí ibi tí a gúnlẹ̀ sí bí náà kò túmọ̀ sí wípé ẹbọ ni báyìí ó túmọ̀ sí pé nǹkan tí ò tọ́ ni ṣe bákan náà hadithi lálàáfíà ni so ká mọ́ àwòye sí àwọn tó ẹ́sí pé wọ́n mọ̀ nípa nǹkan tí wọ́n ń sọ fánù tí wọ́n ń dá sí òye wọn Sheikh al ni muhadithu àgbà ní asùrù ta wà yìí àwọn ẹni wọ́n jẹ́ kó ni so eléyìí báyìí ibi tá ti dúró náà ni pẹ̀lú ògbọ́n náà ilé tí yóò kù tátẹ̀síwájú òun náà ni ọ̀rọ̀ àwọn àfá tí àwọn wọ̀nyí máa ń mú wá tí wọ́n sì máa ń sílò insha Allah ta'ala òun náà nìkan tí a mọ̀ bá lọ́sẹ̀ tí ń bọ̀ subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk insha Allah ní àsìkò àtàbápẹ̀rún tán fún bí ìṣẹ́jú bí àbáyá bí márùn sí mẹ́wàá àgbà ìbéèrè insha Allah ta'ala number one number two three four five six seven tọ́lọ̀wà ìjábá ní ó yà wà débẹ̀ na wọ́n ní kí ni àlàyé kí lọ́rọ̀ tó wà lórí kádìmà rẹ̀ nínú súnnà wọ́n ní sí kò tọ́ rárá ni àbúláwọn àyí tó ti tọ́ náà a rẹ̀ nínú Islam kẹlẹ̀bẹ́ kò tọ́ rárá ó láwọn àyí tó ti tọ́ ni nínú àwọn àyí olóṣì tọ́ ó náà ni kásì mu'anaqatul qadim min as-safar tabárìyà tí ó ti rìn àjò dé ìrìnàta ti rí ti pẹ́ tó travel tó tọ́ bá nítorí pé mọ̀háyánákọ̀ àwọn àbá sọ àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ ṣe bá ní síbẹ̀tì Sheikh Albani wọ́n jẹ́ kúrò wípé hadith tó wá fún mọ̀háyánákọ̀tù kọ́dì min as-safar so hadith yẹwọ́ lálàáfíà ṣe bá ní sísọ ìyẹn lè ẹn tó bá sí ìrìnàjò tó bá dé ìyẹn lè àyánákọ̀ rẹ̀ ìyẹn lè dìímọ̀ táfọ̀nù kẹrẹ ní báyìí àmọ́kọ́ kí lórí tí àwọn alùsúnnà máa ń takò ìjáde tẹ̀lé torí pé kọ̀bá súnnà mọ́ ni ìdáhùn alákọ̀ọ́kọ́ nù wọ́n ní ẹlẹ́ẹ̀kejì pé wọ́n ní ẹ ṣe bá wọn sọ̀hábà náà láyé ànábì sallallahu alaihi wasallam àwọn náà máa ń jáde tánàbí máa rán wọn sẹ́ tí wọ́n èé sí múyàwó wọn dání nǹkankan so eléyìí tí ó ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábà yẹn kìí ṣe ìrìn sallallahu alaihi wasallam gbé wọn dìde fún muhimma sallallahu alaihi wasallam wọ́n rán wọn sẹ́ fún pé ẹ lọ sí nǹkan báyìí sẹ́fẹ́ Ànábì sallallahu alaihi wasallam ti ránṣẹ́ pé lọ sàlàyé fún wọn tó fi gbọ́yé ni ilé pé ilé pé lọ lọ́jọ́ mẹ́ta wọn gbọ́yé wọn gbọ́yé kó tó kù mẹ́kọ̀ wọn rìn káàkiri ayé láì níbi arìn so orú nǹkan báyẹn kọ́ tẹ́ bá gbogbo ibi tí Ànábì sallallahu alaihi wasallam ti rán àwọn sàhábà ń ṣe pátápátá so ìjáde àwọn ẹlẹ́kejì ìjáde àwọn Tabligh nínú usulu ẹ̀sìn wọn ló wà pé inú ìpìlẹ̀ ẹ̀sìn ní pé yẹn gbọ́dọ̀ ṣe jáde kódà ìjáde ńlọ́lá ju gbogbo a rìn wá kéèyàn wá láti Pakistan wàláì kọ́ wá sí kọ́ ó sì jáde wá Nàìjíríà ẹ́dàkùn irú ni òṣìwò nìyẹn gbàtẹ́ ìkánú àwọn tó jẹ́ àwọn ọmọ mi lọ sọ́dọ̀ rẹ̀ gbàtà wá débẹ̀ bẹ́ni ṣe rí ni ẹmọ̀ pé níwọ̀n bá náà rí náà bí nǹkan bí ọba ṣe ó ó sì rí kò bí mí kankan kí kọ̀gbọ́ lárúbáwá kọ̀gbọ́ yorùbá òyìnbó rẹ̀ náà tó dáa ó ní three days ó ní four months ah money no no no èmi náà ń sọ orí èbó ti sọ mo no no no no forty days money no no no no three days no no no ah three days is good for you three days is good for you wàláì ìdí ń pè mí sí ńgbà tó ti rí mi ìjáde ni ṣe àwọn ọ̀nà ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ sọ ábà náà wọ́n ṣe Three days forty days four months so ìjí òyìnbá súnà mọ̀ ní ẹ̀ ká má gbára lásìkò number three wa alaikum salam náà wọ́n ti tí a bá rí brọ́dà tí a jọ jáde tó wá jẹ́ sí pé ọwá ń kíyàn lẹ́gbẹ̀ẹ́ yàn àbí ọwá ń tẹ̀ àwárí brọ́dà ní pé ń tẹ̀ wọ́n ní kí la lè ṣe nǹkan tá ṣe ni pé a kọ̀ fún kódà ní ṣe bí ẹni tí ń tẹ̀ kí láti kọ̀ fún kó lè bá máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn méjèèjì àtẹ́ntọ́tẹ̀kí àtẹ́ntẹ́kí kété pé yáà jẹ́ kẹ́ni ẹ̀lọ náà pé brọ́dà sákèsì kan torí brọ́dà nìkan kọ́lá fẹ́ là eré ìbá ìtaba karapa ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen nínú Sharh Riyadh Salihin wọ́n sàlàyé ẹ̀gàn pé tó bá ti réyàn ká tó tẹ̀kí ọ báyìí àbọ́ tẹ̀kí èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́dàkẹ́ o yá tètè ṣe bá ní sí owó tó tí ẹ̀ ṣe ṣe tábádé ibi tàṣẹ ń ka ọ̀rọ̀ àwọn àfáà ibi tán báwọn àfáà ìṣọ̀rọ̀ tó lágbára dé ó yẹ ṣe ká ma pàtàkì nǹkan tàn sọ yìí ká ma bẹ́ẹ̀ kèsí tó fúyẹ́ sí ọ̀rọ̀ sáà máa ń sìn so ẹ̀ ká má rò pé nǹkan tó fúyẹ́ ni o téèyàn bá réyàn tó tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èèyàn tètè kọ fún ni o má fojú wo pé ẹ wọ́n kú ti ní kò gbé ẹ̀ jáde kó ní Islam ẹ̀ tó bá rí bọ́dà tí ń ṣe ìyẹn tí ń mutí bó ṣe bóyẹ máa wò náà náà nìyẹn àti bọ́dà tí ń ta bàbá Ìjẹ̀bú so tó ma fọ́ tẹ́tẹ̀lẹ̀ mú bẹ́ẹ̀ náà náà èyàn kọ̀ fún sheikh sọ́lẹ̀ tèmi ní ọgbọ́n ma wòrán ẹ kọ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ so ta bá ti ríyàn bẹ́ẹ̀ ní táṣe náà ni ọlọ́ alam number four wàhálù ìṣàlá ọ̀dẹ́yàn wọn fẹ́ kí ó yé àwọn èyí pé à ń ṣe báyìí ó ti báyìí so àwọn ìdá ń dáadáa yẹn bí ṣe kò ṣù báyìí láti jẹ àti mú sí lè náà àwọn ní téèyàn bá rí àwọn èèyàn tó ń sọ ìdá nípa àwọn brothers pé bóyá wọ́n fi àwọn òròyìn wọn àbáwọn ìwà tí ò dáa kan tí wọ́n ní téèyàn bá wá ń ṣàlàyé fáwọn ẹni yẹn wípé nǹkan yóò rí bẹ́ẹ̀ téèyàn wá ń sọ dáadáa tí àwọn brothers máa ṣe pé à

so àwọn tó yẹ kí wọ́n máa gbọ́rọ̀ wọ́n sì máa tẹ̀lélé tó bá dá ń bẹ̀ so irú ìròyìn yẹn lọ́wà lára yẹn kí yẹn gbọ́n kí yẹn gbọ́rọ̀ kí yẹn sì tẹ̀lélé tó dá nínú ọ̀rọ̀ yẹn ìbàjẹ́ tán sí èèyàn ní wo sí nǹkan téèyàn àmọ́ dáadáa tí yẹn rí pé ó wà náà ọ̀rọ̀ tó ń sọ yẹn tán pè yẹn sí yẹn so yóò máa múra sí so kése ríyà kódà ń ta fẹ́ ni Allahu a'lam number five now alisara na àwọn ẹni bá ń kírun ìṣá ìlọ́wọ́ èèyàn wá jẹ mọ́ gírìpù pẹ̀lú àwọn ìdí tí ṣẹ̀rí àgbà wọlé tí yẹn lè fi jẹ́ ní o kí a máa rò pé yẹn lè máa ìjẹkújẹ ní ẹ o ìjẹkújẹ ní ẹ̀yìn jẹ mẹ́gbìn àmọ́ bóyá àwọn ìdí tí ṣẹ̀rí àgbà wọlé tí yẹn lè fi pa ìran kàjẹ́sẹ̀lẹ̀ síyàn èyàn wá bá àwọn tán kíṣà lọ wọ́n ní síyàn lè kírun lẹ́yìn àwọn tí ó kì mẹ́gbìn lẹ́yìn àwọn ni èyàn lè kí tó yẹ bá ní ọ̀nà méjì sì lèyàn lè gbà kí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé téèyàn bá kí mẹ́ta tán sẹ́yìn pé mẹ́ta lè yókì téèyàn bá kí téèyàn lórí ẹlẹ́kẹta èèyàn wá jókòó èèyàn ó sì tàṣáwùd èèyàn ó sì sálámà lẹ́yìn imam ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì èèyàn lè jókòó nígbà téèyàn bá ti kí mẹ́ta téèyàn èèyàn máa retí àwọn imam náà ká kí mẹ́rin tí wọ́n ká wá báyẹn bẹ́ẹ̀ èèyàn wá jẹ́ sálámà ọ̀nà méjèèjì kò sí èrè bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀nìyàn ṣe bá nísìn Allahu alam ìyẹ́ lè ṣe bẹ̀rẹ̀ sí kàtó burú number six tó jẹ́ last one parí salam pé èyàn fẹ́ sí dáa fẹ́lẹ́bọ̀ èyàn tí ń ṣẹbọ èyàn fẹ́ sí dáa fún àwí èyàn wọ́n sọ pé Ọlọ́run ọba ní kíni wọ́n fi parọ́ fún ọba àwọn kan ní pé pọ̀tọ́ kí yẹn máa parọ́ sí dáwà so òdodo ni yẹn máa ń ṣe dáwà so tí àwọn adá alẹ́bọ́ wá ń kí fá wọn tó wá ń kí lóríṣiríṣi gẹ́wà sí ń kí ní jẹ́ bẹ́ẹ̀ sẹ́bà so ọlọ́run bá ní jẹ́ kí ní kẹ́kọ́ àwọn ọ̀nà tó máa ń kí so kí àwọn máa ní à òun gbọ́ Yorùbá dé wípé èyí eh, tó ráwọn ọ̀gbẹ̀rú ọlọ́run kéṣọ́ ọlọ́run làwọn ń kí bá wọn ifá wọn òsà wọn ẹbọ wọn ni wọ́n kí ṣé bá ní sí so eh, eh, ìkan náà àwọn olórin tí ó gbádùn náà tó tọ́wọ́ pé òun kọrin Islam eléyìn kò sálàáfíà lára rẹ̀ náà so ìgbà tó náà kọrin kan ó ní kíní kan talakọ́dá kíní kan kíní kan tala ìbá ṣẹ̀dá tani tala ṣẹ̀dá kíní kan la ṣẹ̀dá ẹ̀dàkùn ìbá kọ́dá tí Adam pé ìbá kọ́dá nẹ́bí Ádámù ní já kọ́dá òun lẹ́ dára láàmú ni tí ó bá ní sí tí ó wúwa nǹkan jágbàjàgbà báyìí kíyàn sàlàyé tawhid pẹ̀lú ẹ̀rí àti ọ̀nà tó gbà wá tí ó bá ní sí so kíyàn má lù ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ rárá so àkọlọ̀bà kó sàmà subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Bismillah.